ẹ má bínú sí wa o ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa inú ẹ inú kò sí nẹ́tíwọ̀kì yìí o ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa nẹ́tíwọ̀kì yẹn kò dára nẹ́tíwọ̀kì yẹn kò pọ̀ tì í ká má ti rìn àjò bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì yẹn kò dá. no go back no go back. a ti fẹ́ wọ inú ìlú ìmẹ̀kọ. go back no go back. a fẹ́ wọ inú ìlú ìmẹ̀kọ ẹ̀ bá wa ká lọ ẹ jọ̀ọ́. no go back. àwọn go back ọ̀nà àti wọnú ìlú ìmẹ̀kọ báyìí àti wọnú ìlú ìmẹ̀kọ má bínú sí wa torí nẹ́tíwọ́kì yóò dá ẹ mọ̀ pé orí ìrìn àjò ló hàn pé báyé ń bọ̀ lẹ́kọ̀ọ́ yẹn ó kàn kọ́ọ̀tì nẹ́tíwọ́kì yẹn ń kọ́ọ̀tì ó ti ẹ ó ti ó ti ó ti stand díẹ̀. láì tó gbéra wọnú ìṣòro kọ́ máa dúró dúró rè nìkan máa dúró rè nínú ayé ìlú ìlànà. wa tó yẹ pé nẹ́tíwọ̀kì yẹn ìdá lọ́nà bá ṣe ń bọ̀ lẹ́kọ̀ọ́ yẹn àti wọnú ìlú ìmẹ̀kọ tẹ̀síwájú yorùbá nation ló jẹ wá lógún bá a máa ṣí ẹ̀dọ́ káàsì aṣèwáṣèwà ní ìlú àti wọnú ìlú ìmẹ̀kọ báyìí àti wọnú ìlú ìmẹ̀kọ báyìí Koiki Media bring the world closer to your doorstep. ìbẹ̀bọ̀ wò yẹn o ìbẹ̀bọ̀ lẹ̀ wò yìí o a ti wọnú ìlú ìbẹ̀kọ Yorùbá nation ló gbó iná Koiki Media bring the world closer to your doorstep. a ti wọnú ìlú ìbẹ̀kọ. ẹgbẹ́ ìdókòwò. ìpínlẹ̀ kọ́ la wà yìí o ẹ yé yẹn wá. ìmẹ̀kọ́ la wà yìí o ẹ yé yẹn wá ẹ̀kọ́ a máa ṣe broadcast àti wọnú ìlú ìmẹ̀kọ́. wọ́n máa ẹ̀rí ẹ̀ wọ́n máa pa. a máa ṣe broadcast àti wọnú ìlú ìmẹ̀kọ́. Alva. ẹ̀kọ́ ẹ máa ṣí ẹ̀rọ káàsì Koiki Media bring the world to the last your doorstep fifteenth of October twenty twenty. Yorùbá nation no going back. ẹ bá máa ṣe ẹ bá máa ṣe ẹ bá máa ṣe ẹ bá máa ṣe broadcast ẹ bá máa ṣe wọnú ìlú ìmẹ̀kọ lẹ́ẹ̀kan sí Koiki Media bring the world over to your 15th of October 2022. twenty two ìwọ́de òmìnira Yorùbá nation nílùú Afọ̀n ìmẹ̀kọ owó dé gbogbo ẹ̀ àti dé ìlú ìmẹ̀kọ àti tẹ̀síwájú. Abẹ́kọ̀ọ́ ni títì ni. Abẹ́kọ̀ọ́ ni títì ni.

àbí ẹ̀gbámu Yorùbá ṣé ẹ̀gbámu Yorùbá. Come here. táyì táwa yìí à ń lọ à ń lọ abẹ́dá dúró ni o ẹ má dìbò o ó wà ńlá ó wà ńlá ẹ lọ gbáradì o àti àti délé tán o ọ̀lẹ́gbẹ́lẹ́nu àwọn ìyá wa lọ́jà àwọn ìyá wa láta ọ̀lẹ́gbẹ́lẹ́nu wọn yẹn wọ́n ní àwọn ti ṣe tán. a ò dìbò a ti sọ ìwé. Hello? Bọ́ọ̀lù. Ẹ ti bọ̀ fún mi. Ẹ mú ẹ mú ẹ mú kí ni ẹ mú kí ni ẹ ṣe. ni ìyá wa so wọ́n ní àwọn ti fẹ́nu ko yóò ju wa ṣe o àmì o ẹ ṣe kawai keep it happening to the world look after yourself ẹ bá máa share video yìí ẹ bá máa share video yìí a ti wọnú ìlú Ilẹ̀fọ̀ so ẹlẹ́bẹ̀ẹ́ ti rí pé a ti gbéra láti ọba dá owó látàtàárọ̀ so a ṣẹ̀ṣẹ̀ délùú Mẹ̀kọ́ báyìí so a ṣe ń tẹ̀síwájú ní rally ẹ bá máa share broadcast today is th of October 2022. twenty two Koiki Media bring the world look after yourself à ń wọnú gbowó lọ nílùú Ilẹ̀fọ̀. ẹ má dìbò ẹ má padà sí mọ́ ọ. ọ̀fẹ́ yà ń jẹ́wọ́ yà ń jẹ́wọ́ kúnnù ọ̀fẹ́ wàhálà ti pọ̀ ju ọ̀fẹ́ ọ̀fẹ́ wàhálà pọ̀ nù ọ̀fẹ́ ìyà ti jẹ́wájú ìyà ti tọ́jú fún wa ìyà ń jẹ́wọ́ fún wa ọ̀fẹ́ yà ń jẹ́wọ́ yà ń jẹ́wọ́ ọ̀fẹ́ pariwo kó o tàbá lágbára lórí ẹ̀ láṣẹ jẹ́ ìjọba yorùbá bàbá wa àmọ́ ẹgbẹ́ òsòkè ẹ káwọn aráyé kọ́ gbọ́ yìí ẹgbẹ́ òsòkè ẹ má bẹ̀rù ilẹ̀ wa la ẹ má bẹ̀rù ilẹ̀ wa la ó ti yẹ yín àti ìdí ètò abalẹ̀ ọlọ́dínàdínà fọlọ́dínàdínà gbogbo ẹ̀yin yá sí lọ kojú ọkẹ́ ìkúlẹ̀ bí àwọn ẹ̀ṣọ́ ìlọ ẹ̀ṣọ́ ìbọ̀ lágbà ọlọ́run gbogbo egun mẹ́rìndínlógún ayé ìwọ̀n ẹ̀ṣọ́ ìlọ ìwọ̀n ẹ̀ṣọ́ ìbọ̀ ìjọpọ̀ ní ṣe yín. àmín ẹ má bẹ̀rù ẹ fi yé ẹ ẹ láìmí ìyá. yorùbá náà ṣọ̀rọ̀ ká o. ó yẹ kí mi já ẹdí ẹdí ẹdí ẹdí ẹdí ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ má dìbò mọ́ ìyá yìí ìyá wa yìí bàbá wa ìyá ń jẹ wá ìyá ń jẹ wá. Nàìjíríà ti tó Nàìjíríà ti tó pátápátá ní nineteen forty ní mama mama ní 1914 wọ́n ọkọ Yorùbá ọkọ kó Ìgbò wọ́n kó Haúsá wọ́n ká máa ṣe Nàìjíríà ti pé hundred years a lè fi ẹ kí lẹ sọ ẹ sọ kọjú so two thousand and fourteen Nàìjíríà hundred naira yìí ẹ máa rí bẹ́ẹ̀ ó ti pé hundred years. nàìjíríà ti pé hundred years tó máa pín láti two thousand and fourteen láti one two thousand and twenty two sí ìjọ làyè tají wípé à kí ló dé lórí ilẹ̀ wa ẹ wá ń kó fúlàní wa kó wọ́n máa pa wá. bá ṣe ń bọ̀ lọ. fúlàní pani tó lọ o akodibo akodi. ẹ má bẹ̀rù o ẹ má bẹ̀rù o ẹ má ẹ má dìbò ẹ má bẹ̀rù o ilẹ̀ wa la wà o ló kò bọ̀ òun lẹ gbọ́ yẹn Koiki Media bring the world closer to your doorstep àtẹ̀síwájú àtẹ̀síwájú àtẹ̀síwájú Koiki Media bring the world closer to your doorstep láì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn ó sọ ẹ̀dùnnú wọn àwọn ọlọ́mọ kan ló ń ṣẹlẹ̀ náà kò sẹ́ni tí yóò mọ̀ kan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn ló everybody knows kò sẹ́ni tí yóò mọ̀ ẹ wo afọ́jú afọ́jú mọ̀ afọ́jú mọ̀ kò sẹ́ni tó mọ̀ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ wà àṣẹ wà àṣẹ wà àwa ò ní bẹ̀rù a ò kí ṣojú ọmọ akíní wá ọmọ Yorùbá ọmọ akíní wọn ẹ má ṣe bẹ̀rù àsìkò ti tó àsìkò ti tó Yorùbá nation Yorùbá nation àwa ní rí mẹ́kọ́ ẹ no going back no going back no going back no going back ẹ má ṣí ẹ̀rọ no going back no going back no going back no going back Yorùbá nation no going back Yorùbá nation now Yorùbá nation now àsìkò ti tó àti gbáradì inú àwọn èèyàn wa ń dùn wọ́n ti gbáradì wọ́n ní àwọn ti ṣetán láti lọ sórílẹ̀-èdè wọn wọ́n ní àwọn ti ṣetán láti lọ sórílẹ̀-èdè wọn a wà nílùú ìmẹ̀kọ́ lẹ́ẹ̀kan sí i gbogbo àwọn aráàlú ìmẹ̀kọ́ ní àwọn ti ṣetán láti lọ sórílẹ̀-èdè wọn wọ́n ní àwọn ò ṣe nàìjíríà mọ́ àsìkò ti tó láti padà sórílẹ̀ bàbá wa ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o bàbá wa má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má kó wa sóko ẹrú mọ́ o a ò ṣẹrú mọ́ o a ò ṣẹrú mọ́ o bàbá a ò ṣẹrú mọ́ o a ò ṣẹrú mọ́ o ẹ kó máa rí ìgbẹ́ tí yó a ò ṣẹrú mọ́ a ò dìbò mọ́ àṣẹdú mọ́ ẹ kó máa ní ìgbésí yìí àsìkò ti tó ẹ dìde ẹ fọwọ́sowọ́pọ̀ o yá wa ẹ fọwọ́sowọ́pọ̀ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò bá ẹ má dìbò ẹ má dìbò ẹ má dìbò mọ́ o ẹ má dìbò ẹ má dìbò ẹ a ò o àṣẹ ìbò àṣẹ ìbò àsìkò ti tó lóko ìbà àṣẹ ìbò àṣẹ ìbò ẹ má dìbò ẹ fọwọ́sowọ́pọ̀ o ẹ tẹ̀síwájú wa tẹ̀síwájú nínú ìbẹ̀kọ nípínlẹ̀ Ògùn ẹ bá a máa ṣe broadcast Koiki Media bring the world to the top òní ní fifteenth of october twenty twenty two lẹ́ẹ̀kan sí ọjọ́ karùndínlógún oṣù kẹwàá ọdún twenty twenty two àwọn èèyàn wọn ni wọ́n dùn láti gbọ́ wa wọ́n jáde síta wọ́n fẹ́ dúnú ọ̀hàn wọ́n ní nàìjíríà ti tán wọ́n ní ìyà ń jẹ àwọn náà ní ipa wọn lórí ilẹ̀ wọn so ìyún ló fà táwọn fi ní àwọn òṣèlú nàìjíríà mọ́ o lọ́dà sí ọjọ́ tẹ̀ ẹ bá máa ṣe ẹ̀ broadcast broadcast ìmẹ̀kọ́ la wà ìmẹ̀kọ́ ṣe tẹ̀síwájú ṣe tẹ̀síwájú ṣe tẹ̀síwájú Koiki Media. ẹ bá wọn ṣí ẹ bá wọn ṣí ẹ bá wọn ṣí ẹ láìka ṣí ẹ lọ́ọ̀bà ṣí ẹ no going back no going back àṣemọ́ àṣemọ́ àsìkò ti tó ìyá ti jẹ wá tó a ò lórí ilẹ̀ bàbá wa ẹ bá máa ṣe broadcast yẹn ṣe ẹ̀yin ìwà ṣẹ̀ṣẹ̀ ń jọ ìwà. bàbá tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa àti wọnú ìlú mẹ́kọ́. Ìgbàgbọ́ wà ní ìdè pọ̀mọ́ wa wọ́n ní ti yorùbá làwọn fẹ́ ṣe wọ́n ní àwọn òdìbò mọ́ wọ́n ní ìyà ti jẹ wọ́n tó wọ́n ní àwọn ṣẹ́rú lórí ẹ̀ bàbá wọn wọ́n ní fúlàní ń pa wọ́n mọ́ oko wọ́n ní fúlàní ń jẹ pákí wọn ó ń jẹ gbogbo èlùbọ́ wọn lóko wọ́n ní àwọn òṣè mọ́ wọ́n ní àwọn òṣè mọ́ àsìkò ti tó ẹ bá máa ṣí ẹ̀bùrọ̀kásì lẹ́ẹ̀kan sí a wà nílùú ìmẹ̀kọ Koiki Media bringing the world closer to your doorstep today is fifteenth of October twenty twenty two ẹ bá máa ṣí ẹ̀bùrọ̀kásì ẹ bá máa ṣí ẹ ẹ bá máa ṣí ẹ àwọn èèyàn pọ̀lọpọ̀ yanturu àwọn ọmọkọ Yorùbá wọ́n pọ̀lọpọ̀ yanturu wọ́n ya síta fún ìwọ́de yìí àdúpẹ́ ah, lọ́wọ́ àwọn èèyàn wa tó jẹ́ àpọ̀ mọ́ wa ẹ ṣé gan àdúpẹ́ lọ́wọ́ wa ẹ ṣé gan ẹ ṣé gan yẹba ṣé ẹ̀rọ káàsì àdúpẹ́ lọ́wọ́ yìí ah, ìmẹ̀kọ́ la wà lẹ́ẹ̀kan sí fún ẹ̀jẹ̀ṣẹ̀ ń jọ ìwà ìmẹ̀kọ́ la wà lẹ́ẹ̀kan sí àti ń bọ̀ láti ọ̀nà ọba dá owó dé àti kọjá afọ̀ àti kọjá oríṣiríṣi ah, local government àṣẹ̀ṣẹ̀ wọ ìmẹ̀kọ́ ìmẹ̀kọ́ ní ọ̀nà celestial celestial church káàpù eh, àwọn sẹ̀lẹ́ ọ̀nà kábàámọ̀ ṣẹlẹ̀ lélẹ̀ kébẹ̀ ti rí èrè tẹ́rìn bẹ̀ yẹn èrè èrè ọ̀ṣọ́fà ọ̀ṣọ́fà lẹ́wọ̀ yẹn èrè ọ̀ṣọ́fà lẹ́wọ̀ yẹn ọ̀nà tẹ̀lẹ́síà camp ọ̀nà tẹ̀lẹ́síà camp lẹ́wọ̀ bẹ̀ yẹn ọ̀nà yẹn nìyẹn ìmẹ̀kọ yóò máa fẹ́ màmá ẹ máa dunú ẹ máa dunú àsìkò ti tó ẹ máa dunú ẹ máa jẹ́ ẹ máa yọ̀ àmọ́ tó gba òmìnira fún Yorùbá nation àwọn òṣèlú Nàìjíríà mọ́ o gbogbo yìí ẹ máa gbádùn gbogbo nǹkan máa dá oúnjẹ máa wà kò ní sí wàhálà mọ́ kò ní sí kidnappers everything máa wọ òkè ẹ máa jó ẹ máa jó ẹ máa yọ àsìkò ti tó ẹ máa jó ẹ máa jó ìyá wa ń jó ìyá wa ń yọ ní wọn ń dùn àti yá o Yorùbá nation lẹ́lẹ́rì yóò máa fẹ́ àti yá o Yorùbá nation lẹ́lẹ́rì là ń gbé lárugẹ yorùbá a ní láti gbé yorùbá lárugẹ tòun a ní là ń gbé lárugẹ. inú àwọn dùn inú àwọn dùn àwọn èèyàn yọ̀ jó wọ́n ń yọ̀ ẹjọ́ tó ní ẹ bá mi fún ọmọ ìfẹ́ yàrá máa gbà mí lọ màmá yẹn ẹ máa gbà mí lọ jọ ẹjọ́ tó lọ ẹ ṣe ẹ ṣe bọ̀ ìyàwó ẹ sá àmọ́ Yorùbá nation ni o ẹgbà ó ti yẹ yí. bí ẹrù àbókí kò sún lè yọyẹ tá kò sún lè láyé tá o bí ẹrù àbókí. Ìfúnlani sí àkókò tí Fúlàní òde inú àwọn èèyàn ń dùn láti gbọ́ wa lógo ibà lógo ibà ní kíákíá bá máa ṣe ẹ̀bùrọ̀kásì a wà nílùú ìmẹ̀kọ nínú ọ̀nà tó lọ sí ọ̀nà celestial town gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí ẹ̀ mo wà mo ṣùgbọ́n láwọn ẹ̀rọ àwọn ìṣòro ẹ̀ má wọ ẹ̀ bẹ́ẹ̀ ti lọ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀yà ti mẹ́rin. fúlàní ṣàṣẹ́jù máa já wọn lọ́rẹ́ àwa ò kan àlọ́ ohun tó jù wọn lọ àwa ò kan ẹ máa rán ọ̀dẹ ẹ máa rán ọ̀dẹ. a máa já wọn lọ́rẹ́ so ẹ bá máa ṣe broadcast inú àwọn èèyàn inú àwọn ìyá wa bàbá wa ni wọ́n dùn inú àwọn ọmọdé dùn inú ẹ̀wọ̀n àgbàlagbà wọ́n péjọ pọ̀ wọ́n dúró síbi tí wọ́n ń dùn láti yọ wá inú ẹ̀wọ̀n mọ̀ kó ló ẹni wọn kó dùn ẹ bá máa ṣe ẹ̀bùn káàkiri ẹ bá máa ní ìdílé tí wọ́n pé no election ìrọ̀lá wá ìbàlá ṣe ní àwa ṣe eré no election lásán no election ìyá no election ìjẹ́kẹ́ máa pọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ bá máa ní ìdílé tí yí ẹ máa ní ìdílé tí àwọn èèyàn wa ní pé no election ẹ má yẹ kó tó yìí o ẹ má dìbò ẹ má ṣe dìbò ẹ má dìbò ẹ bá máa ṣí ẹ bọ́kásì ẹ bá máa ṣí ẹ bọ́kásì ẹ bá máa ṣí ẹ bọ́kásì àtọmọdé àtàgbà àtọkùnrin àtọbìnrin ni ó jáde síta wọn máa fọwọ́ wọn wá já àfọwọ́ wa fún ìjà fómìnira Yorùbá nation ó yá ó yá ó yá ó ń lọ ó ń lọ bẹ́ẹ̀ tó ṣá tó dé padà tó dé padà ó dé padà ló jẹ́ ẹ̀rú pa àwọn èèyàn. Òmìnira ni o, òmìnira la fẹ́ o, òmìnira la fẹ́ o, a ò ṣerú mọ́ o, òmìnira la fẹ́ o, òmìnira la fẹ́ a ò ṣerú mọ́ o. Nàìjíríà ẹrú ni, òkú ẹrú ni Nàìjíríà, ẹ má dìbò mọ́ o, ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ọgbẹ́ wù làwọn láti jọjọ́ yìí o àsìkò ti tó o àsìkò ti tó láti lọ lé wa àsìkò ti tó oko ewu là ń ṣe láti jọ ọjọ́ ẹ̀ oko ewu là wọ̀ láti jọ ọjọ́ ẹ̀ àsìkò ti tó àsìkò ti tó no going back Yorùbá nation ẹ bá a máa ṣe ẹ̀rọ kásì Koiki Media aṣùwà ní aṣùwà ní ìlú ìmẹ̀kọ aṣùwà ní ìmẹ̀kọ Koiki Media bring the world closer to your doorstep no election one Nigeria is a scam one Nigeria is a scam ẹ yẹ ká pín ìyá wa akínṣe olóṣèlú akínṣe PCO a ní a ò ṣe election mọ́ a ní òkú ẹrú làwà láti jọ ọjọ́ ẹ̀ wọ́n ti yàn wọ́n jẹ tipẹ́tipẹ́ ẹ wò bàbá wa bàbá wa Bọ́lá Ìgè wọ́n pa wọ́n pa bàbá wa Bọ́lá Ìgè wọ́n pa ó ṣiṣẹ́ àbọ̀ ẹ̀ bàbá wa Abíọ́lá ó ṣiṣẹ́ àbọ̀ ẹ̀ wọ́n ti pa náà ẹ̀jẹ̀ wọn lẹ́ṣẹ̀ àwọn ọmọ Yorùbá ó ti pọ̀ wọ́n pa sílẹ̀ àsìkò ti tó no election no election no election no election ẹ bá gbọ́ lọ́wọ́ olóṣèlú o ẹ bá gba àǹkárá ẹ má gba sẹ̀mó ẹ má gba kankan no election àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹ ṣẹ́gun àṣẹ no election, no election, no election, no election, no election, òun no election, àdìbò ni o, àdìbò rárá mọ́, òkú ẹ̀wù ní Nàìjíríà, ìṣẹ̀lẹ̀ ayé ni pé abẹ́lẹ̀ tọ́sí orílẹ̀ wa, ilẹ̀ Yorùbá ó tóbi gan, ilẹ̀ Yorùbá ó tóbi, ilẹ̀ Yorùbá kún fún ọ̀nà kò ní, ẹjọ́ ẹ̀ kàkà fún ilẹ̀ wa, Nàìjíríà táwọn Nàìjíríà táwọn ẹ̀ ń ṣe lọ́nà wa, no election atẹ̀síwájú atẹ̀síwájú. Yorùbá nation Yorùbá nation Yorùbá nation orí pé àwọn aráàlú ìmẹ̀kọ ni wọ́n dùn láti gbọ́ wa Yorùbá nation ló gbé ìbàgbó ẹ bá dìbò dìbò kọ́kúrò. Lọ́yẹ̀kọ̀ lọ́yẹ̀kọ̀ lọ́yẹ̀kọ̀ ẹ bá máa ṣe àdúgbò ẹ bá máa ṣe àdúgbò ẹ bá máa ṣe àdúgbò àwọn aráàlú mẹ́kọ́ wọn jáde síta wọ́n ní à wọ́n ní à wọ́n ní àwọn ọmọ ọkọ Yorùbá náà rèé wọn jáde síta tán akọjá fún òmìnira ẹ má ṣe dìbò ẹ má dìbò ẹ bá máa ṣe ẹ̀tọ́ káàkiri ayẹ́kọ̀ọ́bọ̀ ní pé àtúntò tí wọ́n ti wọlé wa nàìjíríà tó gbọ́ nàìjíríà ti ẹ̀ fọ́yà àwọn èèyàn wọ́n pọ̀ wọ́n kọ́ra kọ́ ya fún mi wọ́n kọ́ra wọn síta ẹ bá máa ṣe ẹ̀bọ̀ káṣí ẹ ṣe ẹ̀bọ̀ lógo ibà lógo ibà ó rí i pé lógo ibà ìyá òyàn jù ìyá òyàn jù lógo ibà kó lógo ibà àdìgbò àdìgbò bẹ́ẹ̀ kìí so ẹ má dìbò mọ́ o ẹ má dìbò ẹjọ́ ẹjọ́ ẹ mo máa bọ́lẹ̀ òṣèré yìí mi ò ní níbi òṣèré yìí mo máa bọ́lẹ̀. ẹ pé a máa máa ríra bí a máa ríra báwo ni a máa gbé fún báwo ni. rí a ní iwájú nìyẹn a máa rí àwọn. Màmá mi kò lè kàn yín. Yorùbá lè jọ̀dí solution. Ṣé ẹ̀rọ ìdílé lọ́gbọ̀n ẹ̀ lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀? Ó fún un. Wọ́n wá lọ gbé yáyì. Wọ́n gbé yáyì wá gorí DNA. Wọ́n wá fún DNA ní rep. Ṣé ẹ̀ka àgbà? Ṣé ẹ̀ka àgbà? Nísìnyí Yorùbá lè sọ̀rọ̀ lè ṣe ò màmá ẹ má dìbò mọ́. ẹ má dìbò. oko ẹrú la wà láti jọ ọjọ́ ẹ oko ẹrú la wà láti jọ ọjọ́ ẹ ẹ ká kó lóko ẹrú o òmìnira la gbé yé yìí o. ó ń gbádùn jù wá lọ. màámi ẹ má dìbò. màámi ẹ jọ ẹ ṣàánú àwọn ọmọdé ẹbí ẹ má dìbò lọ́wọ́ ẹlẹ́ṣọ̀ àwọn ọmọdé ẹbí àti pé forty forty five years ní àbọ̀ ìpúrọ̀ ti ilẹ̀ ẹ má dìbò bàbá ẹ má dìbò lórí ilẹ̀ wa lórí ilẹ̀ wa wọ́n máa fún wa pẹ̀lú aṣọ àkísà ọ̀pá méjì àlọ́ fi rọ́jà kẹ́ẹ̀tì wọ́n máa ní ká máa dìbò àmọ́ ẹ ṣe ẹ̀ APC ń ṣèǹgì Tinubu máa lulẹ̀ kò ní rí imú DNA máa lulẹ̀ kò ní rí imú Dàpọ̀ Abíọ́dún bí o bá lè ṣe ọba dé bá mi ọmọ ẹ máa gbádùn ẹ náà máa gbádùn ọlọ́ọ̀ba mo fi búra ẹ máa gbádùn o ọlọ́ọ̀ àjà fún owó bá àjà fún owó ọlọ́ọ̀ òmìnira là ń jà fún ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlọ́ọ̀ bá mo fi ṣẹlẹ̀ rí ẹ jọ ẹ ká fọwọ́sowọ́pọ̀ ẹ má dìbò ẹ má dìbò àsìkò ti tó yà ń jẹ wá o yà ń jẹ wá o ẹ má dìbò olóṣèlú àwọn olóṣèlú o. ìgbìmọ̀ ẹ máa gbádùn ẹbí tí máa wà pa ọlọ́run. Thank you. ẹ bá máa ṣí ẹ broadcast Koiki Media bringing the world closer to your doorstep a wà ní ìlú Ìmẹ̀kọ a sì ń tẹ̀síwájú. mama ó yà ilẹ̀ nù ó yà ilẹ̀ nù ẹ lọ bì kan ẹ̀wọ̀n ẹ̀ bóyá ilẹ̀ nù ẹ dúró àwa ń jà fún òmìnira Yorùbá ní Yorùbá ní. àánú ìyà ń jẹ má bẹ̀rù ìyà ń jẹ wá lórí ilẹ̀ wa ni. ẹ má bẹ̀rù ọlọ́run ẹ má bẹ̀rù o ẹ má bẹ̀rù o ẹ kò sí wàhálà àwọn ọmọ táwọn ọmọ tó gbọ́ mi ní àǹsì gbogbo yẹn jẹ́ àmì àmì àmì ẹ ṣé gan Koiki Media bringing the world closer to your doorstep àfipára ọmọ Yorùbá ogun ti dé ogun ti wà lẹ́kùnlé wa. ẹ má bẹ̀rù o. ìjọba ṣe ń jẹ ìjọba ṣe ń jẹ tí àwọn máa fún àwọn oúnjẹ torí pé kí ni ìgbàgbọ́ pé ìgbà pé ọ̀dọ́ ní nínú pé wọ́n gbàrà sọ láti gbà tí wọ́n gbà wọ́n lọ fún àìsàn ní ìbọn wa ṣe ṣeré ṣeré rẹ̀ pátá bí rà yẹn ọ̀fẹ́ ti fara wọn ní àwa Yorùbá fara máa ti pa ẹni ọ̀dọ́ wọn ní ọ̀fẹ́ ní ọ̀gbọ́n ìgbà Yorùbá lẹ́yìn bàbá mi ìgbà tó ń dábàá Yorùbá ti pọ̀ jù ilé kò tẹ̀ ń wò yìí ẹ̀yẹ́ pé lẹ́kọ̀ọ́ yìí condemn kí ló lè fà ló fi condemn ṣé kò ṣe epo mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n bàtà yẹ pé gbogbo owó tíyàn ń rí gbogbo nǹkan ti hike gbogbo nǹkan ti wọ́n àwọn mìíràn lówó bí ọ̀rọ̀ lówó fi ṣe bísínẹ́sì mọ́ àwọn mìíràn lórí owó lọ́fi láti ṣe láti fi ṣe bísínẹ́sì wọn ò rí mọ́ gbogbo àwọn owó tó ń rí gbà kan wọn ò rí mọ́ so so àwọn míì wọ́n close down àwọn shopping mall àwọn oríṣiríṣi wọ́n kàn ń close down ni. a ti wà ní mẹ́ẹ̀kan báyìí báyìí báyìí lé ẹ ò ní ilé epo ìyálájé a ti wà níbi ní ọ̀dọ̀ ìyá lóúnjẹ wa lé ti sẹ̀lẹ̀ ń bí báyìí. ok ìgbélé ìgbélé sẹ̀lẹ̀ ẹ̀ gan. sẹ̀lẹ̀ náà lọ́hùn yẹn. sẹ̀lẹ̀ camp. sẹ̀lẹ̀ camp sẹ̀lẹ̀ wà. sẹ̀lẹ̀ wà. ẹ ò ó bẹ̀ la wà báyìí lọ́dọ̀ rẹ ò sí mọ́. Okay. níbẹ̀ la wà báyìí. alright ẹ ṣe gan so òun lè gbọ́ yẹn ìmẹ́kọ́lá ṣe wà yìí ni o lọ́nà sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ wọn àná pè bẹ́ yẹn so lọ́dọ̀ yàrá jẹ́ ẹ̀ẹ́dẹ̀ lọ́nà àti wà báyìí ẹ bá máa ṣe ẹ̀ bọ́kásì. ìwọ̀n bá yóò fẹ́ gbogbo ẹ̀dì kó nílò omi ọbẹ̀ jẹ́ tó ó tó ìyá tó gẹ́ gbogbo ìgbà kò ṣe é rà mọ́ ẹ má sì ah. jẹ́ ká bẹ̀rù orílẹ̀ bàbá wa láwa o àsìkò ti tó fòmìnira o ẹ má dìbò mọ́ o APC PDP APC scam ni wọ́n o. àwọn ìyá mi oyegebo òwúra ṣọ́ọ̀ṣì lẹ́nu àdìbò ara o àdìbò wọn ní o Yorùbá lè sọ̀rọ̀ àwa o ìtẹ̀síwájú là wà. wà wọn tó dúró sílẹ̀ yẹn wà á wọn kéékèèké. ọba kàwé tán ọmọ níwọ̀n òrìṣẹ́ ìṣẹ́ yẹlẹ́fẹ́ láì pẹ́ àbí ẹ wo ẹ̀yin mẹ́ta ẹ sọ pé yorùbá nation yorùbá nation yorùbá nation yorùbá nation ìwọ sọ̀rọ̀jọ́ sọ pé yorùbá nation yorùbá nation ẹ̀yin méjì ẹni tọ́ yẹ ẹ̀yin àbúrò mi ẹ wo à ń jà fún yín ni ó ti yẹ yí ẹ̀yin là ń jà fún ẹ̀yin mọ́mí ẹ̀yin mọ́mí wa kí lu ìjà àwọn là ń jà fún o àyàfọ́ra wa o àwọn là ń jà fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa àwọn tó ẹ̀yin tẹ̀ ń bọ̀ lẹ́yìn wa là ń jà fún ó ti yẹ yí ẹ wo ìyà ń jẹ wá ìyà ń jẹ ìyà ti jẹ àwọn ìyá àti bàbá yìí ìyà ti jẹ wọn ní orílẹ̀-èdè wọn orílẹ̀-èdè Yorùbá ní òkú ìṣọmọ Nàìjíríà o ṣùgbọ́n wo Yorùbá ni ẹ àbí Yorùbá kọ́ ni ẹ Yorùbá ni ẹ àbí lóko ọmọ ẹni yorùbá lòun yorùbá ní ẹ ò kí ń ṣe nàìjíríà èyí là ń jà fún ẹhẹ túsọ túsọ túsọ. yorùbá náà bí omi ẹ ṣe nàìjíríà. ẹ orí ẹ pé so òun lẹ ti rí yẹ so ẹ má bẹ̀rù ọkọ ò lè ṣe yí. à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú. so mọ́mí wọ̀ ẹ má bẹ̀rù o ọlọ́run kọ́kọ́ ò lè ṣẹlẹ̀ o ẹ má bẹ̀rù o kọ́kọ́ ò lè ṣẹlẹ̀ o à ń jà fún òmìnira wa àti ẹ̀tọ́ wa ní o ó ti yẹ yín so ẹ ṣe gan ẹ bá máa ṣe ẹ̀bẹ̀kásì lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ a ṣì wà nílùú ìmẹ̀kọ a ti gbẹ́ra látàtàárọ̀ ní uh, ìlú ọbádáwódé àti kọjá oríṣiríṣi àwọn ibìkan àti dé ìlú mẹ̀kọ àlọ́sọ́nà káàmpù ìlẹ́sítà káàmpù so a ṣì ń tẹ̀síwájú yorùbá nation no ìgbòho òòṣà ìgbòho òòṣà no more Nigeria o àdìbò àwa ti la ojú wa ti là a ò dìbò mọ́ ẹbẹ́ kó máa ríǹgì létí yí o ẹni tó bá dìbò ó dìbò fúnra ẹni àwa àdìbò mọ́ o inú mi tiẹ̀ dùn inú mi tiẹ̀ dùn pé àwọn tó wà nígbà yìí inú wọn tiẹ̀ dùn pé ajáyè síta inú mi dùn pé inú wọn dùn pé ajáyè síta bíbá náà pè ní celestial one celestial one parish one ìmẹ̀kọ ìmẹ̀kọ lẹ́wọ̀n ìmẹ̀kọ ìmẹ̀kọ òun lẹ ti rí yẹ àwa nílùú ìmẹ̀kọ celestia one nílùú ìmẹ̀kọ láwà Koiki Media bring the world closer as your doorstep ẹ bá máa ṣí ẹ broadcast fifteenth of October twenty twenty two ẹ̀yin tẹ́ bá wà ní ìlú bòmíì ní Kogi ni o ní Kwara ni o ẹ jọ ẹ fọ́ọ̀mù ẹ fọ́ọ̀mù strong team like strong team bí àwọn ọmọ Ogun State ẹ máa rí pé àwọn ọmọ Ogun State ẹ máa rí pé ọmọ ọmọ ọmọ ọmọ fọwọ́sowọ́pọ̀ gan-an ilé ẹ̀sọ́ ẹ gbádùn. yorùbá nation ni o yorùbá nation ni o ẹ̀yin tẹ́ bá wà ní ìlú bòmí ẹ̀yin tẹ́ bá wà ní ìlú bòmí bíi Kogi Kwara ìkọ̀kọ̀ ẹ jọ̀ọ́ ẹ kẹ́ form strong team kẹ́ yan adarí coordinator tó máa coordinate yìí tí kò ṣe pé ẹ máa jà fúnpò rárá ẹ má jà fúnpò gbogbo yẹ fẹnu kò síbì kan kẹyàn kẹyàn kẹyàn coordinator so ó ti yẹ yín ní Kogi state gẹ́gẹ́ bí mo ti rí kọ́mẹ̀tì ẹnìkan ó ní pé ah, you can conduct that yourself in okay that's true you can conduct that yourself in Kogi state also lóòótọ́ ni kò ní gbàgbé máa pé ẹnìkan ní pé kó wá bá yín ṣe kí ní Kogi state irọ́. Kogi state yẹ ilẹ̀ Yorùbá náà sì lòun náà ilẹ̀ Yorùbá náà sì ni Kogi state yẹ so ẹ parapọ̀ gbogbo yẹ ẹ má ẹ má parapọ̀ ni ẹ bá ti parapọ̀ ẹ̀hẹ́ ìgbà ẹran ọlọ́gbọ̀n ẹ̀ máa ṣe kínní òye mẹ́kẹ́ máa tún máa béèrè pé káwọn kan wájú ẹ̀ ẹ parapọ̀ ẹ̀yọ́ ọmọ Kogi ẹ̀yọ́ ọmọ Kwara ẹ̀yọ́ ọmọ ẹ bá wà ní ìlú bòmí ẹ̀jọ̀ ẹ parapọ̀ ẹ fọ́ọ̀mù strong team ẹ̀rí pé àwọn ọmọ ogun tẹ̀ ogun wọn máa ń mú gbogbo àní tó bá di ìjẹ̀bú rally ogun wọn parapọ̀ ó di anything rally ogun wọn parapọ̀ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ àgbàdo rally ó máa parapọ̀ ni ó jẹ́ òkèàwó rally ó máa parapọ̀ ni ó jẹ́ àjùwọ̀n rally ó máa parapọ̀ ni kò síbi tí wọn kì í parapọ̀ sí àwọn ọmọ Ogun State so ó yẹ kọ́sọ́ yẹ kẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ ní Kogi tẹ̀sán yẹ ẹ jọ ẹ ṣe gan ẹ jọ ẹ parapọ̀ kẹ form strong team kẹ kẹ kẹ kẹ form strong team media kò kí ń ṣe kò kí ń ṣe eh, problem kò ń ṣe problem media ó máa ṣó yí ó máa ṣó yí kò ní kọ́dọ̀ máa ṣẹlẹ̀ ẹ má bẹ̀rù báyìí time ta wà yìí release the real time ẹ̀dọ́ delta òótọ́ ni delta náà èyí tẹ̀ yí yorùbá tẹ́ bá wà ní delta ẹni ẹ fẹ́ ẹni ẹ fẹ́ ẹ fẹ́ dá dúró náà fún yorùbá nation ẹ jọ inú ẹ fọ ẹ form team strong team ẹ form strong team ẹ form strong team pé àwọn ọmọ ògùn state inú gbogbo wọn ọmọ parapọ̀ ni àwọn ọmọ Lagos state ọmọ parapọ̀ ni gbogbo wọn everybody we are fighting for freedom so ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ ṣe gan ẹ bá máa ṣe ẹ̀bùn káàsì ẹ̀ ṣe máa bá ṣe ẹ̀ lọ à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ má dìbò mọ́ o ẹ̀yin ẹ̀wọ̀ ẹbí rẹ̀ wọ ẹ̀yin ẹ̀wọ̀ ẹbí rẹ̀ wọ pàtí kò sí ikú tí mo sílẹ̀ kí ló fẹ́ sọ kí ló sọ kí ló sọ sínú fóònù ẹ ó fọ ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa Yorùbá nìkan náà yìí ká ló sọ àwọn èèyàn ló ń gbọ́ àwọn èèyàn ló ń gbọ́ Haúsá ní abiyọ̀ rẹ̀. 15th ah, of October 2022. twenty two ẹ organize ẹ fúnra yín náà ọjà ẹ organize ẹ fúnra yín náà ẹ bá wà níbẹ̀ ẹ organize ẹ fúnra that is good ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ ṣe gan-an. Before keep me there, bring you the word, pray that to your doorstep. Bàbá ṣí ẹ̀ bàbá. Yorùbá nation ló gbé bá. Ìṣẹ̀lẹ̀ rẹ̀ dàbí. Ìṣẹ̀lẹ̀ la dé mi o. Ẹ̀rí. Ẹ̀yin ẹ̀ wo. Ẹ̀yin ẹ̀ wo. Kò sí good relationship. A ti dẹ́sẹ̀ lẹ́ o a ti wà ní Celestial camp nílùú Mẹ̀kọ ìbẹ̀láwà yìí òun lẹ̀ ń wò yẹ òun náà sì lẹ̀ ń fún wò yìí Celestial camp Celestial camp Celestial camp àwọn lẹ̀ ń wò yẹ ní ìlú Mẹ̀kọ Mẹ̀kọ òkúté. Koiki Media brings the world closer to your doorstep. Yorùbá nation! Yorùbá nation! Àwọn ọlọ́dà dúró tì í kò séwu. Kò séwu. Àwọn èèyàn náà sì jáde síta náà nínú ìṣẹ̀lẹ̀. Celestial camp lẹ́wọ̀ yẹn. Celestial camp nílùú Ìmẹ̀kọ ni àwọn ìyá wa jáde síta. àmì àmì àmì àṣẹ ti balẹ̀ àmì àṣẹ ti balẹ̀ àmì àṣẹ ti balẹ̀ àmì onípadà àmì àṣẹ ti balẹ̀ àmì olè ti balẹ̀ ìṣẹ́ òní mú ìyá òní jáyé ọlọ́run kò gbà wá ìyá yẹn kò ẹ̀kọ́ fọkàn balẹ̀ mọ́mí ẹ̀kọ́ fọkàn balẹ̀ kó tún bá lábẹ́sàn kí ló wá ṣe. kọjá o ń bá tiẹ̀ lọ lórí kí ló ṣe láàrin ìgbà wọn. kí ló wá ṣe yín bàgbọ́ kí ló ń wá ṣe. fúlàní kan ló kọjá nísinsìnyí ó sáré gbé ọ̀kadà kọjá láàrin wa sùn. Àwọn ní fúlàní ọkọ̀ mọ́, àwọn ní fúlàní ọkọ̀ mọ́, fúlàní fúlàní Yorùbá kẹ̀. Fúlàní ṣe fúlàní. Fúlàní Yorùbá ń bo. Kí fúlàní fọmọ wa ń lọ yorùbá fúlàní ṣe fúlàní. fúlàní bo. sá sá ní ilé ìwọlọ́wù. fúlàní fúlàní o ẹ̀rọ lọ́kọ̀ fúlàní yorùbá o. yorùbá tọ́jọ́ jẹun lọ́kọ̀ máa pa. fúlàní lọ́kọ̀ sí yorùbá o. ojú àjọ òkè àwọn alálẹ̀ fún iṣẹ́ kò sí wàhálà. ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù fúlàní ò dára ìyàwó ọ̀dà o tó padà sínú ọ̀dọ̀ wọn. kí wọ́n ní ọ̀nà ọjà pé wọ́n ti ṣèkọ́ fún fámìlì ìbò ní dynama mọ̀. ẹ fi lẹ́jà yẹn fi lẹ́jà yẹn. bí ni ó bá ní dé là ń wà ní àwọn ọmọ kọ́ yóò bá wọn. ọlọ́run ti bàtọ̀ wá lọ́rùn. àmì o àmì o àmì o àmì o ọlọ́run ọ̀ṣọ́fà àmì o ọlọ́run kọ́ làjọ sùn. àmì àmì àmì ìyá wa àmì àṣẹ wàhálà àfáwàhálà àfáwàhálà àfáwàhálà ẹ má bẹ̀rù. Celestial. I'm going to move with energy. Oh yeah, I move, I move, I move, I move, I move. Good. Ìlara ẹ ṣì jìnnà àbí? Ó jìn. Ah! Three o'clock o. Three o'clock la wà o. Eh. Ok o, a ti ń gbéra lọ sí ìlú Ìlara. A ti kúrò ní Celestial. Celestial camp lẹ́ ń wò o. Celestial camp. Òun lẹ́ ń wò nílùú ìmẹ̀kọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ìyá wa Koiki Media bringing the world closer to your doorstep fifteenth of October twenty twenty two bẹ́ẹ̀ ni no election ni o no election no election gbogbo àwọn tó wọlé bàtà lẹ́nu gbogbo máa jẹ́ o. kò síbò kò síbò kò síbò. bàbá níbi bẹ̀yẹ fúlàní kan kọjá ń bẹ̀ ní àárín wa bẹ̀ ọ wá léwèrè àwọn àwọn àwọn àwọn míì wọ́n kàn máa sọ àwọn ọ̀wọ̀ kan tí kò make sense àwọn míì wọ́n máa sọ̀rọ̀ kan tí kò make sense nígbà tí fúlàní kọjá láàrin wa táwa mú ibẹ̀ kó kó lọ náà kó kó láàrin wa kó má balẹ̀ dá nǹkan lẹ̀ ó lè jẹ́ pé ti di bọ́ǹbù mọ́ra bẹ́ẹ̀ yẹn ẹ wọ̀ ni pé ọ̀rọ̀ ìgbọ́dọ̀ pa fún wọn ní rárá ń bẹ́ kó lọ bọ́ǹbù àwọn èèyàn ó lọ bá kú síbẹ̀ máa ní ọ̀run ló lọ àwa ní kó kúrò láàrin wa alẹ́ alẹ́ jìnnà kúrò láàrin wa ẹ̀yìn ẹ̀yìn kó má sọ pé àfilẹ̀ o gẹ́gẹ́ fúlàní àwọn ọmọ fúlàní mi yorùbá fúlàní yorùbá ni wọ́n fúlàní yorùbá bo yorùbá bo fúlàní yorùbá bo ẹ bá máa ṣe ẹ broadcast mi Koiki Media bring the world closer to your doorstep à ń gbéra lọ sí ìlú ìlara àti kúrò ní ìmẹ̀kọ báyìí àti lọ sí ìlú ìlara a sì wà ní ìlú ìmẹ̀kọ bọ̀ à ń gbéra lọ sí ìlú ìlara ok ìlara là ń lọ báyìí bá wa ṣe ẹ̀bùrọ̀kásì Koiki Media bring the world closer àwọn ará mẹ́kọ́ wọ́n fi jẹ́ kó wọ́n fi jẹ́ ká wọ́n fi jẹ́ kó yé wa ní pé àwọn ṣetán ó nípa àwọn ṣetán àwọn òdìbò mọ́ àwọn aráàlú mẹ́kọ́ inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ọmọ omeya ọdún Ogun State ara àwọn akọni Ogun State náà lẹ́hìn òye omeya bàbá wa omeya every time náà làwọn náà máa làwọn náà máa yọjú sí gbogbo àwọn wọ́ọ̀dì tó máa ń ṣe nípínlẹ̀ Ògùn àti nípínlẹ̀ ìbòmí ìgbọ̀nsẹ̀ gan so ẹ so bó ṣe yẹ kó máa rí nìyẹn ní Kogi àti Kwara tẹ̀ ń sọ yẹn so ẹ parapọ̀ ẹ̀mí ẹ̀ wo mi títì títì ilẹ̀ ń wò yìí o ẹ wo ẹ̀mí ẹ̀ wo ẹ wo mi bóyá bóyá ìyàwó sínú ilé onílé ń bẹ̀ yẹn omi ló ti yàwó nílé nílé bẹ̀ yẹn kò sí títì kò sí kò sí drainage kò sí water kò sí anything igbó ní gbogbo everywhere abúlé tí igbó wà bójò bá rọ̀ omi á máa yawọ́ everywhere omi á máa ya wọlé àgbàrá máa yawọ́ ṣọ́ọ̀bù tí wọ́n lè fẹ́ ṣe èyí yẹn dà tí wọ́n lè fẹ́ ṣe gbò yẹn dà. báyìí tún lọ gbé ní sọlẹ́tíà. sẹlẹ. báyìí tún. wọ́n ní. báyìí tún parisu la wà ìbáyìí celestia parisu ní ìlú ìmẹ̀kọ celestia parisu ní ìlú ìmẹ̀kọ ìpínlẹ̀ Ògùn. Ògùn state ó tóbi gidi gan hmm. ìpínlẹ̀ Ògùn tóbi o ó tóbi kò ń ṣe kéré àwọn ibi tí mi ìdé rí àwọn mò ń dé yìí o Yorùbá Yorùbá tóbi Yorùbá fẹ̀ Yorùbá fẹ̀ Yorùbá jìn Yorùbá Yorùbá gẹ Ọlọ́run dìdì dá wa ni Ọlọ́run dìdì jogun Yorùbá fún wa ni Ọlọ́run dìdì fún wa ó dá wa special sùkúù lẹ́wọ̀ yẹn o àwọn sùkúù fake àwọn sùkúù local school àwọn ilẹ̀ ń wòye àwọn skul dẹ̀ kó ti develop àwọn skul dẹ̀ kó ti develop àwọn local school lọ́wọ́ máa kọ́ síwó ìbá yìí wọ́n máa kọ́ local school àwọn ọmọ wọn wo ọmọ wọn ló lè wá sí skul dẹ̀ wòye ọgbẹ̀bẹ̀ ní Ansarudeen primary school wà nílẹ̀ kọ́ ọmọ ọmọ ọmọ Abíọ́dún kankan wo ló lè wá sí ló lè wá sí skul dẹ̀ wòye ọmọ Abíọ́dún sẹ́mẹ́ntì eh, lẹ́wọ̀ yìí ẹ wo ẹ wo ẹ. Eh, go to cemetery. orúkọ tèmi ni ọba nisa olúṣọlá adéyìn ọ̀lànìyàn adébọ̀ tí a ti ilẹ̀ òkè àtó jẹ́ ọba pàtàkì ní ìlúba ọ̀rọ̀ àwọn darandaran tí nígbà àwọn aláàbòrò wà ní ìlú ìgbà sókúta ẹ̀ka ìjọba ìjọba tí kò sí ọgbà ìjọba àwọn darandaran lásán. ilé ìjẹ̀bù ilé ìjẹ̀bù lọ́dọ̀ wa. No going back. ẹ ti sùn o, àbí ẹ yé sùn. It's the FM, it's not like Look it. ọ̀sẹ̀ gan mo wà ní ibi tí kíra ibi tí mọ́tò síta yẹn mọ́tò síta yẹn wà dẹ̀ ló wà mo ò dẹ̀ rẹ́ ìjọsẹ̀ gan. ẹ gbọ́ ni. ìjọba la ń lọ bá ìjọba ìjọba. èyí náà mọ̀ pé aago mẹ́ta ti aago mẹ́ta ti. Ìyá ya ya ka gbéra láì tún lọ láì tún lọ ẹ jẹ́ kí mọ̀ tẹ́ bá rí sí ìfún náà ẹ jẹ́ kí mọ̀. wọ́n padà bọ̀ wọ́n padà bọ̀ ẹ padà bẹ́ẹ̀. yẹ́kìlọ̀ tẹ́ bá ń tẹ́ bá ń fi sílẹ̀ yẹ́kìlọ̀ tẹ́ bá ń fi sílẹ̀. onílé kábíyèsí ni ká máa lọ. táìm ti lọ fún kábíyèsí kọ̀ọ̀kan àyà kábíyèsí kan lẹ́kọ̀ọ́. táìm ti lọ táìm ti lọ sí yẹn. ìlú ọ̀nà ọ̀wẹ̀ tá máa gbà jáde kọ̀ṣà ìwọ́dì kó ṣàmà lọ síbi tá à ń ṣà ń lọ ká táìmù ti lọ síbi ti lù apẹ́bẹ̀ yọrá lì. àwọn ìrìnlẹ̀ kábíyèsí ìgbà tá a dí àfọ̀n àdínlẹ̀ kábíyèsí àdínlẹ̀ àdínlẹ̀ àdínlẹ̀. ọ̀nẹ́dọ̀ ẹ̀wọ̀n wọn ti pe kábíyèsí wa wọn ti. kábíyèsí kábíyèsí kábíyèsí ìbò níbẹ̀ ìbò níbẹ̀ ó lọ fa ẹjí náà rí náà táyì fi lọ náà. báwo ṣe báwo ṣe nílé kábíyèsí gbàtà dé àbọ̀sí àyè kábíyèsí àbọ̀dé. nígbà tó fẹ́ ṣe rálì tí orí jẹ́ ẹ̀kọ́ tó pé. Nígbà tí ilẹ̀ òkè àtúnjẹ ọgbà pàtàkì ní ẹ̀yìn ọba wọ́n ní àlọ́sọ̀rọ̀ kábíyèsí mẹ́kọ kábíyèsí mẹ́kọ tẹ̀lá ló báyìí. gbogbo ìyá mi ń tẹ̀lé ìjẹ yìí. ẹ̀dùn ẹ̀dùn ẹgbẹ́ tí mo tẹ́ bá ń ṣe láti ẹ̀dùn àti ọ̀la ìrọ̀lẹ́ yìí kò sí. Ibo lẹ́bàá wọn gan, ibo lẹ́bàá wọn gan. Ó kọ́ máa bọ̀. Ó dá ìjọba ẹ̀yin ọba wa wọ́n ti rà lójú yìí inú mi dùn nípa àwọn ọmọ ọbẹ̀ kan wọ́n jáde síta ọlọ́ inú mi dùn gan o. bàbá dé la àwọn tẹ máa jáde. ló wà là à ń lọ sí ìlú ìlara ṣùgbọ́n okay mo bá yín sọ̀rọ̀ náà wọ́n ń wo bí ẹ pa ẹ sí mọ́ ẹ sí mọ́ à ń lọ sí ìlú Ìlara so akọ́ fẹ́ lọ kí ọba ìmẹ̀kọ because àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ kọjá wájú ilé ọba ká má kí ọba so a fẹ́ lọ kí ọba ọba ìmẹ̀kọ kábíyèsí ìmẹ̀kọ. mo bá ń lọ pé kí ni ẹ̀kọ́ lọ ní ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ No election. nàìjíríà ti tán. no going back no going back no going back tó bá dìbò tó bá dìbò jẹ dìbò ní àwọn máa wọ yorùbá nation wọn máa dẹ ọkọ mọ wa létà létà ẹ filẹ ẹ kó lọ dìbò gbọ́n àwọn sì máa lọ fún wọn náà ni no ibo no no going back no no no election a máa yẹ kí no election no election no election at all at all no election at all at all no election Nigeria is a scam Nigeria is expired Nigeria is tán láti 2014. What ó the 2020? What twenty power? wọ́n tún wá pa àwọn èèyàn wọ́n tún wá protest wọ́n tún lọ pa wọ́n wọ́n flag Nigeria is tán nìyẹn náà wọ́n yẹ ti yìnbọn flag You're èdè there so nàìjíríà gan oṣù orílẹ̀ èdè tẹ́lẹ̀ àwọn ọmọ yìí mọ́nẹ̀jì ẹ̀ wá sọ pé kíní kan kìnnìkan pa gọ̀ ní gbalẹ̀ wa lórílẹ̀ táwọn ilẹ̀ ilẹ̀ tó tẹ́ tọ́lọ́run jogún fún wa ilẹ̀ táwọn jogún náà láti bàbá ọ̀rọ̀ bàbá bàbá wa ilẹ̀ bàbá bàbá wa ẹ̀ wọ́n nàfẹ́ gbà ẹ̀ yẹ pàpọ̀ là sójú. no election lọ́mọ wẹ̀ẹ́ kó bá wẹ̀ kó má mọ̀ orí ẹ̀yà lórí yìí yẹ no election. òjò èè òjò má fẹ́ máa rọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni we need flags we need stickers a nílò flag àti sticker àti yá púpọ̀ àti àwọn sticker àwọn ìwé ìmúlọ́wọ́ àbí ìwé ìléwọ́ àbí báwo la ṣe sọ ní Yorùbá ìwé ìléwọ́ sticker flyers we need them púpọ̀ púpọ̀ because gbogbo àwọn pípù tó ń dẹ ọkọ̀ wọn alábẹ̀ sí sọ̀rọ̀ yìí à ní padà máa fún wọn gbọ́ ìyítágbára wá ká a ṣe gbọ́ a sì need plenty cars we are ready àwọn èèyàn wa ti ready àwọn èèyàn wa ti gbáradì iná àwọn èèyàn wa ń dùn àwọn ọmọ ti jáde tán àgbàlagbà ọmọdé ọkùnrin obìnrin wọ́n ti jáde ní àwọn arúgbó àwọn ìyá àwọn bàbá wọ́n ti jáde.

ẹ máa lọ síbẹ̀ ṣe gbọ́ ẹ network kò sí o ẹ máa lọ sí ibẹ̀ gbọ́ straight. change ojú fẹ́ máa rọ̀ ojú tí in case you o bá ti sí network wàá jẹ́ more. mọ̀ because ojú fẹ́ my phone by wẹ́dà yẹn ti ń change ojú tí. látara ọ̀nà ọ̀gbọ̀nsẹ̀ I want. fún wa sí òun gbọ̀nsẹ̀ gbọ́sẹ̀ ojú oní òjò ló wọ̀ láti ẹgbẹ̀rẹ̀kẹ̀já àlọ́ sí ààfin kábíyèsí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìlà à ń gbé ọ sáàfin kábíyèsí nílùú ìmẹ̀kọ láti bẹ̀ a ó máa tẹ̀síwájú lọ sí ìlú ìlara Koiki Media bringing the world closer to your doorstep lẹ́ẹ̀kan sí ẹ̀yí tẹ́tún dẹ́pọ̀ mọ́ wa nísìnyí à ń sọ fún yín ni pé a wà ní ìlú ìmẹ̀kọ fún ìwọ́de òmìnira Yorùbá nation abẹ́ lọ sí kábíyèsí abẹ́ lọ kí kábíyèsí abẹ́ lọ kí kábíyèsí kábíyèsí mẹ̀kọ́ ẹ̀pẹ̀lẹ́ Koiki Media bring the world program to your doorstep fifteenth October twenty twenty two ọjọ́ karùndínlógún oṣù kẹwàá ọdún twenty twenty two live àti mẹ̀kọ́ yorùbá nation ló gbóyè bá owó dé ìmẹ̀kọ́ ìrànì láì bá tilẹ̀ kọ́ Ogun State Ìmẹ̀kọ́ local government. wọ́n pè bẹ̀rẹ̀ ní Ìmẹ̀kọ́kọ́ psv high school ṣé ṣé high school nìyẹn lójú yìí ṣé yẹn ju high school ẹ wò ẹ fojú fúnukú wo high school yẹn ọ̀pọ̀ ìbá ní high school ṣé high school lélẹ̀ báyìí ṣé high school lélẹ̀ báyìí ẹ̀yin náà wo high school rẹ báyìí school oko school oko <laughs> wọ́n ní school oko táwọn ń lọ lélẹ̀ yìí o school oko ọ̀pẹ̀ bẹ̀rẹ̀ high school rubbish, stupidity, stupidity. Afinlade knows the palace of of Onimeko of Imepo. The Almighty God bless our father. This is the palace of Onimeko palace. Onimeko ti ìlú Ìmẹ̀kọ onímẹ̀kọ́ pala. lógo ibà lógo ibà òòṣà òòṣà òòṣà tó ń ba Buhari lẹ́rù Buhari gan-an ó wò pé àbíkó òun jẹ fún ẹ̀gbọ́n mi Buhari gan-an ó wò pé àbíkó òun jẹ fún Ìgbòho ní àbíkó òun gan-an fún Ìgbòho ní ẹ̀rùn. Eh, ní àwọ́dì ẹ̀mọ̀ kan pín àwọ́dì ó pín àwọ́dì fáwọn àwọn èèyàn <coughs> ó wò pé àbí kò ń gan fún Ìgbòho láwọ́dì bíkọ́sì Ìgbòho ó ṣàní àkàndá èèyàn ni ẹni tó fẹ́ràn àwọn ọmọ Yorùbá àfi onímẹ̀kọ báwa yìí onímẹ̀kọ tìlú ìmẹ̀kọ Koiki Media bring the world closer to your doorstep a nílò flag a nílò megaphone a nílò oríṣiríṣi a nílò sticker a nílò flyer àwọn flyers àti stickers tá a ṣe recently ó circulate ó circulate lóòótọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ilẹ̀ Yorùbá tóbi àwọn flyer yẹn kò tó àwọn flyers yẹn kò tó a ṣì need the more stickers and flyers a sì nídìí ẹ̀ màmá àgbàlagbà lẹ́ ń wò yìí àwùjá abiyamọ rere lẹ́ ń wò yìí wọ́n wá jà fún òmìnira àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ wọn ẹ wà náà òun lè wò yẹ ọ ẹ bá máa ṣe ẹ̀bùrọ̀kásì pálásì onímẹ̀kọ ọ̀gbìnlú mẹ̀kọ nípínlẹ̀ Ògùn yìí ìgbẹ́ láwà yìí ẹ máa ṣe ẹ ẹ bá máa ṣe Ìgbòho tó ń ba Buhari lẹ́rù Buhari ó pín àwọn láìpẹ́ yìí. Buhari ẹ eh, ó pín award fáwọn èèyàn pé ó wò pé àbí kóhùn jẹ fún Buhari ẹ kóhùn jẹ fún Gbowó láwọd àṣà promo election hmm. ẹ̀dá kan jáde sí wa àwọn ọmọ lọ wọ́n pa wọ́n ṣé ọ̀dọ̀ kan máa ṣẹ́rú mi. bó ti yẹ kó ṣe bó ti yẹ kó nà kábíyèsí bó ti yẹ kó rí rè ayé wọn ti bàjẹ́ ayé wọn ti bàjẹ́ àwọn náà jẹ́ dodo wọ́n jẹ́ dodo fídíò yìí me ìmẹ̀ kọ́ lè mí wọ́n jẹ́ lónìí wọ́n lè sọ̀rọ̀ ọmọ rẹ̀ kọ́ lè lé bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ kọ́ lè lé títí omi ìjẹkújẹ ló pa wọ́n pa ó yẹ yí wọ́n lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kò sí nǹkan bẹ́ẹ̀ níbọ̀dọ̀ lè ṣe bẹ́ẹ̀ mi àpò sí o ẹjẹ́ kan wá gbé mi lọ́wọ́ sí ẹ̀ ọ̀lẹ̀ gbé yín lórí ilẹ̀ yìí àwọn máa gbádùn àwọn máa ti yà ọ̀ sì máa gbé o lórí ilẹ̀ yìí ọ̀lẹ̀ gbé o lórí ilẹ̀ yìí o gbé yín lórí ilẹ̀ yìí ẹni tó bá jáde wọ́n máa rí ẹni tí ó jáde kó gbé lé ẹ̀. báyìí ṣe bẹ́ẹ̀ gbogbo nínú àpapọ̀. àwọn ẹ̀kọ́ kílà ní sílé tí ò lè ṣẹlẹ̀ báyìí. àwa mọ bàbá wa Ìgbòho ládé yìí o Koiki Media bring the world closer to your doorstep. 15th of October 2022. Ṣé ọ̀wọ́ nù bẹ̀ mọ́ ni? Ọ̀wọ́ nù bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ mo yẹ kọ, ká máa lọ, ká come lọ, òjò bẹ́ẹ̀ máa lọ yìí. Thank you. im not a row for a shot shot now I appear. ó jọ pé kábíyèsí ẹ̀ ó dàbí kò sí ilé àbí kábíyèsí ó dàbí kò sí ilé so um, ọba kábíyèsí ọba lùmẹ̀kọ́ ó dàbí wọn ò sí ilé àbáwọn nílé tó wà ń gbéra lọ sí ìlú Ìlara. Mẹ́kọ palace ààfin ọba onímẹ̀kọ ńláwàá yìí so à ń gbéra lọ sí ìlú Ìlara because a rí pé àárín lára a ò bá àárín kábíyèsí bá sọ̀rọ̀ bí àwọn sì lé so ẹ̀jẹ̀ bá a máa ṣe ẹ̀bá a máa ṣe ẹ̀bọ̀ káàsì ẹ̀bá a máa ṣe ẹ̀bọ̀ káàsì ẹ̀bá a máa ṣe ẹ̀bọ̀ káàsì. wàhálà sọ. a dìbò mọ́ o.

<laughs> àmì àmì àmì orí pé ẹ orí pé ẹ ṣe. ẹ bá di bòbò lọ́sẹ̀ ìlú mọ́. wọ́n ní gbingbin àwọn wà lẹ́yìn wa ṣùgbọ́n a nílò flyer àti flag láti láti pín fún àwọn èèyàn yìí. a nílò flyer èyí pé ẹ̀rí rí flyer lọ́wọ́ ẹ̀rí flag lọ́wọ́ gbogbo àwọn wọ̀nba ta ní àti káàkiri àwọn bí dẹ́sẹ̀ wà lọ́wọ́ wa because àánú láti gbé sọ́wọ́ láti máa fi hàn àwọn èèyàn kó lè mọ̀ pé àkúnṣe olóṣèlú o òmìnira eh, Yorùbá nation la wá já fún o so lẹ́ẹ̀kan sí a nílò flyers àti flag ẹ̀yin dábẹ́ support wa ẹ jọ ẹ support wa yìí tá a ṣe ó ti a ti pin káàkiri gbọ̀n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹ̀rí wọn ẹ̀rí wọn ṣùgbọ́n kò sí flag àti flag àmà fún wọn kò sí báyìí báyìí ó ti tán so ẹ̀yin náà ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà kábíyèsí so a ní ìdí flag àti flag àti àmà fún wọn a ní ìdí ẹ̀ flag àti plan a ṣe recently a ti pin a ti pin káàkiri ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a sì nídìí àwọn míì sí torí pé ilẹ̀ Yorùbá tóbi gan ó tóbi gan ilẹ̀ Yorùbá tóbi gidi gan ló mọ Nàìjíríà. inú mi dùn àwọn yẹn sọ pé àwọn ò dìbò mọ́. àwọn ọmọ yẹn náà ò dìbò mọ́. ọ̀la àwọn ọmọ mi kọ́ inú mi dẹ̀ ń dùn sí wọn ṣá inú mi dẹ̀ ń dùn sáwọn ọmọ mi kọ́ yìí. lágbà àṣẹ Èdùmàrè lágbà àwọn alálẹ̀. àmì àmì. mo ti no election no election no election. ah a ti ẹ̀ gbìyànjú díẹ̀ because nẹ́tíwọ́ọ̀kì yẹn ò fi ẹ̀ dá ṣùgbọ́n a ti rà ń gbìyànjú. ìwádìí adúró jù kan ló ṣe é ṣe kí nẹ́tíwọ́ọ̀kì yẹn kó máa fèrè ṣùgbọ́n má ṣe múùfù yẹn náà ń ṣe àti stop padà ẹ bá wa ṣe broadcast ọ̀nà ìlara nílẹ̀ pé ọ̀nà ìlara là ń lọ no election o no election o no election àdìgbò kúmọ̀ àdìgbò àdìgbò ah ìyá ìwé wò mí ìyá ìwé wò àdìgbò wàlá àdìgbò ọlọ́ọ̀ ajé àdìgbò mọ́ ọlọ́ọ̀ ajé. bàbá bàbá òmìnira là ń jà fún ó pọ̀ ó pọ̀. àdìgbò àdìgbò eight days ìmẹ̀kọ aṣùwà àgbẹ̀ lọ sí ní ìlàrà ìlàrà á mọ́ o àwọn ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ fọwọ́sowọ́pọ̀ o èèyàn ọmọdé ẹ̀yìn àgbà ẹ bá máa ṣe broadcast ẹ bá máa ṣe broadcast ẹjọ àmì tó bá tẹ̀ dìbò ó dìbò fúnra àmì ó dìbò fúnra ẹ̀ gan àwa máa ṣe ìbánisọ̀tọ̀ ó máa padà wá jọ ìwà ni. gbogbo ìgbà káyọ̀dé máa gbéra lọ sí ìlú ìtàǹdù káyọ̀dé máa gbéra lọ sí ìlú. gbogbo ìgbà. Ah, inú mi dùn inú mi dùn inú mi ń dùn báwọn èèyàn ṣe ń báwọn èèyàn ṣe ń di akọ wọn bóyá wọn ṣe ń dùn inú wọn ṣe ń dùn pé àjáde síta láti wá jà fún òmìnira inú mi dùn inú mi dùn àwọn ọmọ mi ẹ̀kọ́ yìí àwọn wọn rí surprise mi gan àwọn náà mọ bí nǹkan ṣe ṣẹlẹ̀ wọ́n mọ bó ṣe ń lọ àwọn náà mọ bó ṣe ń lọ ajé òsínbó mọ̀sẹ̀ ẹ̀wẹ́ sí ẹ̀sẹ̀ ta ramayẹ sí ẹ̀sẹ̀ ta lọ́wọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀mí ẹ̀ west gẹ̀gẹ̀ tàbí ṣe orí wọn kọ́ pé wọn lè wọ́n lè fẹ́ ẹ̀sẹ̀ náà. No going back. No going back. No going back. Ẹ ṣe. Inú àwọn ọmọ ẹ̀kọ́ iṣẹ́ à ń dùn ṣáá. Ló bá lọ jọ láàrá là ń gbéra lọ yìí ẹ máa ṣí ẹ̀rọ káàsì. nàìjíríà ti tó. ẹ wọlé onílé o ẹ wo gbogbo ilé ilé onílé ti di rà tán ó ti di rà ẹ̀yin náà ẹ wo omi máa rù bẹ ibi ìbàyí lọ ọ ní omi máa kún gbogbo bẹ yẹn ẹ̀yin náà ẹ wo ọ tún kọ́ gas plant síbi tí omi máa ń rú lọ sí díẹ̀ sí tójò bá rọ̀. àdọ̀dọ̀ àní gọ́ọ̀mẹ̀ntì àwọn tó represent àwọn àgọ́bẹ̀ tó represent ológun state ni wọ́n pọ̀ mọ́ ó yẹ kó Ògùn state ó yẹ Ògùn state Ògùn state. Thank you. ló lè dákù ẹ jẹ́ ká fẹ́ ṣeré ká fẹ́ ṣeré láti ẹ̀jú mẹ́wàá. ọmọ yẹlẹ ọmọ yẹlẹ ẹ àdìgbò mọ o wàhálà ó yẹlẹ ó ti dìbò rí ó ti dìbò rí ṣé ọ̀kọ̀ọ̀kan fún yín ilẹ̀ wa lélẹ̀ ìyá títún jẹ wá kí ẹ̀ láì kẹ́rẹ̀ẹ́sì kan pé kan wàhálà àdúgbò mọ́ wàhálà ó ọdẹ́gbò ń padà bọ̀ ọdẹ́gbò ń padà bọ̀ láìpẹ́ láìpẹ́ ọlẹ́ ṣe mẹ́gbàrà bì nǹkan tó pàtàkì jáde ní wàá ń dé káwọn èèyàn mọ̀ a máa ti pílẹ̀ Yorùbá nation ó fi abẹ́ ti pílẹ̀ Yorùbá nation so Nàìjíríà àwọn ìṣẹ̀lẹ̀ Nàìjíríà Nàìjíríà kọ́ àkókò Nàìjíríà Nàìjíríà ọ́fíìsì Nàìjíríà ìgbàlódé wa lẹ́yìn wá nílé nàìjíríà yẹn wọ́n ní wọ́n máa yẹ fún láti fáwọn àkọsí ó fi òun ṣọlẹ̀ nìyẹn so wọ́n máa bẹ̀rù kí wọ́n máa ṣe ní ìgbà yìí ọlọ́run bá mi fún wọn. àwọn tẹ̀ ń wò yìí àwọn ọmọ ìkọ́ náà ni wọ́n gbọ́ àwọn akọ́kọ̀ ní àbùmọ̀ wọn láti ṣe ìgbà yìí ọmọ ìjọba ìyájọ́ wa ọ̀rọ̀ nípa wọn. bá tó sáyìn lásán láti ó ní iye tó yẹ kó sáyìn yẹn jẹ lásán lásán ọ̀rọ̀ ti jẹ́ bí wọ́n ti jẹ́ ọ̀rọ̀ Bàbá ṣe lọ́wọ́ bàbá padà. Àwọn ọ̀gá tó bá ṣe ìmọ̀ jẹun ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ẹ ṣe bàbá mi ẹni no going back ẹni no going back yá igbó ẹ sọ̀rọ̀ yá Ìbàdàn kọ́ nìyí ni àwọn ọmọ Ìbàdàn kan kún mi báyìí wọn kọ́ wà làbàdàn sẹ́kẹ̀ẹ́. ẹ máa share broadcast yìí ẹ máa share broadcast yìí ẹ̀yin ará ilé tẹ́ ẹ̀ ń wò wá. Thank you. èkó àwọn àwọn ogun state wọ́n ṣe tọ̀pọ̀ àwọn èèyàn kan máa mú àwọn tí wọ́n wà kótó níwà àwọn oríṣiríṣi ọ̀kadà ló kọjá tí wọ́n wà kótó ọ̀mú wọn o so wọ́n náà fi múyàn méjì so wọ́n náà wà ní sábò àwọn tó ń lé fún ẹ̀ pé wọ́n wá kókó àwọn ọmú wọn ṣá tó wọ́n ní ọmọ lọ́wọ́ máa lọ bá wọn láti parí rálì. àwọn olóṣèlú kan ló fẹ́ máa dá wà lálẹ́ ń bẹ̀ yẹn.

kọ́ lọ́sẹ̀ máa dá wà lálẹ́ ilé yẹn. a àbáwọn fa wàhálà. kọ́mọ́ dá wà lálẹ́ kọ́ á tún máa lọ. lọ́gbẹ̀rẹ̀ náà àwọn tó àwọn tó tẹ̀lé àwọn la àwọn àdìgbò wọn ni ogun ló máa pa wọn àjàmẹ́tọ́ lu wa ni yẹ kọ́ mọ wá ṣe káfi sórí rẹ àwọn haúsá ló ń ṣe ẹwà tó ká bá kàmírà òkun máa pẹ́ ní tó bá ti da ilẹ̀ ni. gbogbo yìí ẹni sórí rẹ abẹ́ ìyá wèrè. ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀. ọ̀dàjú sọ̀rọ̀ ọ̀dàjú jáde ojú sọ̀rọ̀ lòrì wájú orí kan. ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ kí ló ń ṣàwọn pípọ̀ ìbáyìí. kọ́dínétọ̀ àbẹ́nibọ̀dì jà o ẹjọ́ tó lọ ẹjọ́ ẹjọ́ tó lọ a bá wọn jà ṣùgbọ́n wọ́n fẹ́ máa bá wa jà ẹjọ́ àwọn. kò sí wa tó jọ o. olórí ibùkún eléyìí. Ah, ah. ọ̀yá yá yá yá yá. a máa bá ẹ́ síbí mi kọ́ máa dáwọ́ la ilé ẹ̀ báyìí lọ́rọ̀ ń ṣe báyìí báyìí àwọn apc tán iṣẹ́ fáwọn olóṣèlú lọ́wọ́ lọ́fẹ́ máa dáwọ́ la ilé ẹ̀ bẹ́ẹ̀ yẹn. ẹgbẹ́ ká gbé àjọ obj awúrọ̀lẹ̀ orúkọ nípa níbo ìfẹ́ náà bá fẹ́ sọ ìdúgbò ní kọ́mítà yẹn kọjá ìbàyẹ̀ sí ìbọ̀sẹ̀. Gbẹ̀lẹ̀ ti wá. Aláyẹ̀ gbọ́ ṣọmọ Yorùbá. Láyẹ̀ gbọ́ kí ṣọmọ Yorùbá a wà níbi táwọn OPC tó fẹ́ dá wà lálẹ́. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ó dàbọ̀ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣe. a jẹ́ kí wọ́n rí pé tó ìtúrú ní ìṣèlú la ṣe múra dání a máa fẹ́ jago a máa fẹ́ jago gbogbo ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mo ti kí ẹ o pèsè. ẹ jọ ìjọba ní gbogbo wa yorùbá là ń jà ẹ yorùbá là ń jà àwa yorùbá ti wà fọwọ́ náà ẹ jọ tó lọ ẹ tó bá ní òun fẹ́ kámẹ́rà ó lè máa lọ ṣùgbọ́n ṣùgbọ́n èmo ni fọ́ọ̀mù yìí náà ni wọ́n gbọ́dọ̀ support yìí. ẹ bọ èmo ni fọ́ọ̀mù yìí náà báwo ni màá ní káyọ̀ kọ́ àgọ́rọ̀ kámẹ́rà sí pé kíní so yorùbá ni gbogbo wa o. wọ́sẹ̀ wọ́sẹ̀. ẹ̀ẹ́ ká máa lọ ká máa lọ. Thank you.

kí ló bì. Yorùbá ni wọ́n. alájọ Yorùbá ni wọ́n lè máa sọ pé kọ́ lọ jọ́ọ̀bù rẹ̀. ó wá lọ pàṣẹ pé kọ́ lọ jọ́ọ̀bù rẹ̀. ẹni tó máa ta àwọn ọlọ́run kù ní ẹ̀kọ́ mọ̀. ó sì ń yọkọ̀ náà lọ sí ọkọ̀ tó yí. àwọn ọ̀rọ̀ yìí lọ́jà yó. àwọn òtí ẹni láti bára wa jà. káyọ̀ tàbá mú wọn sáà ní sábà bá wọn bá wọn bọ̀ wọn bọ̀ ẹ bẹ́ẹ̀ tàbá wà náà so ẹ mọ̀ nípa àwọn míì lágídí àwọn míì lágídí ó ti tó ó ti tó ó ti tó bàbá wa ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. kákú méje kábí kílẹ̀ ní ilẹ̀ yorùbá lè ṣe. láì yìí láì bá yìí àti fẹ́ débẹ̀ àti fẹ́ débẹ̀ àti fẹ́ débẹ̀ ẹ má yẹ ká máa jẹ ẹ má yẹ ká máa jà àti débẹ̀ àti fẹ́ débẹ̀ ẹ má yẹ ká dá gbogbo ẹ̀rú ten times àmàdàgbọ̀ ẹ̀yìn ó sì bọ̀ kó ṣe sí. Yorùbá nation ọ̀bí àwọn ilé agbéra agbéra agbéra agbéra orí pé ẹ tẹ̀síwájú ẹ̀gbọ́n ìjà ọ̀sà ẹ̀ sá wọlé ọ̀bí àwọn. ọ̀sà wọlé ọ̀bí àwọn rẹ̀ ẹ̀gbọ́n tó ń gbé mi bọ̀dà náà o à ń gbéra jàre à ń tẹ̀síwájú. ọ̀dàlẹ̀ balẹ̀ kù ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ẹni bá dalẹ̀ ó máa kú ni tẹ́ńtà bá ti da ogun ẹ̀rú ó sì gbọ́ ó ṣèṣìn ọ̀sà ẹ̀yà ọ̀bí àwọn rẹ̀ kí ló jẹ́ OPC ọ́fíìsì ọ́fíìsì tó ń ṣiṣẹ́ fún ọ́fíìsì tó ń ṣiṣẹ́ fún ìjọba ọjà ọ̀sá ẹ̀yà ọlọ́gùn ọjà ìrẹ́yìn náà ni wá àfẹ́ bá wọn jà àwọn ọ̀rẹ́ wọn ṣe bí ọmọ àlè ẹ má dìbò. No, no, no. Ọ̀pọ̀ Àwọn èèyàn pọ́lọpọ̀ yà wọ́n já síta wọ́n ní Yorùbá nìkan làwọn fẹ́ jà àwùjẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ máa ṣe bí ọmọ àlè ẹ má bá wọn jà àwọn àmì bá wọn jà yọ lẹ́yìn táwọn máa da ogun ẹ̀rù lóṣù bọ̀ lẹ́yìn táwọn máa da ogun ẹ̀rù lóṣù bọ̀. Lébàá yìí, lébàá yìí, lébàá yìí lára. Mo sọ̀rọ̀ àwọn fúlàní kan ló ti ń lé wọnú gbé lọ́ndẹ̀ yẹn o. ẹlẹ́bà ẹlẹ́bà. ẹ má bọ̀ gbára yí o. àfojúdi ni ẹ. àfojúdi ni. kò sí tàsíkò àwọn àwọn jagunjagun alábẹ́ lé fúlàní kọ̀ wọnú gbé lọ́ndẹ̀ yẹn gbọ́ àsìkò bọ́ àsìkò àsìkò la máa lé wọn kò ṣe. ẹ torí olóṣèlú lọ́la olóṣèlú ni.

ẹ jẹ́ ẹni sùn bá gbé ẹrù nínú mọ́tò bá gbé ẹrù. Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Ó ti We are going. Oh, yes. Yoruba nation. No going back. No going back. One Nigeria is a star. Nigeria is a star. Ó ìyá máa bọ̀ ó kọ́ ọlọ́kadà tó mú ọ̀dọ́ láwọn ọ̀gá ní. orílẹ̀-èdè Yorùbá ó ti dúró. ó wà lọ́wọ́ ọlọ́kadà fún Matthias, that's no one now. So. èèyàn wa nílé lóko lẹ́yìn òde. ìjọba yìí déwájú bàbá yìí ní sùúrù bàbá so ti rán bẹ́ẹ̀ láàrin ó kẹ́ máa lọ náà tiẹ̀ fẹ́ dé yọ àwọn ọlọ́kadà yẹn mo fẹ́ wo ọ̀bẹ́là mi ọlọ́kadà kan wà wá tán ọ̀bẹ́là mi. dáhùn tá a máa da ọgbẹ ẹrù ó sì ń bọ̀ ọ̀bẹ́là tó èso ní wọ́n ti fi wọ́n ti fi jẹ. ó máa payá wọn. iwájú iwájú ni bọ̀bọ́ yẹn wà. iwájú pátá iwájú àwọn ọlọ́kadà yẹn wọ́n pátá ìyẹn lọ pátá.

pọ̀ yanturu wọ́n tú jáde wọ́n tú yàyà jáde fún òmìnira. àgbà ẹ bá Thank you kọ́kọ́ ti ṣe lọ́wọ́ tẹ̀lé. Ṣé máa tẹ̀lé wọn ẹ̀? Aláyò. Ó gbogbo wà láàrin mi. ọba, gbé nílé ọba rẹ̀. Thank you. kílódé. mo pé èyí mo pé mo fi nípa kejì mi pè yí nígbà ń bọ́ lọ́nà jẹ̀bi yẹn wọ́n tó yí báyẹn tán náà ẹ̀ fọ yí bọ́ọ̀lù ẹ̀ pàṣẹ tán náà wọ́n fi nípa kejì mi pè yí ẹ gbé bọ̀ ẹ sọ̀rọ̀ bọ́ ẹ̀rọ̀ bọ́ ojú ọ̀nà ní lẹ́sẹ̀ ní ọ̀dọ́ ìyá òkè padà ooo jẹ́ whatsapp tó bá ti pè mí tó bá ti sọ màá fi whatsapp mi mtn ni whatsapp mi ó dà pé sèyí. ibo lẹ́ ń lọ bẹ́ẹ̀ abẹ́kọ̀ọ́ ifọ̀ ọpẹ́ dọ̀yẹ̀ rẹ̀ á lè ṣe ọ̀dọ̀ ẹ̀ ká lọ́dọ̀ kábíyèsí. ìgbádùn ọ̀pẹ. ọ̀dọ̀ kábíyèsí là ń tẹ̀síwájú lọ sọ́dọ̀ rẹ̀ yìí ọ̀dọ̀ kábíyèsí ìlú ìdọ̀fà lọ́nà mẹ́kọ́ Koiki Media bringing world closer to your doorstep kábíyèsí ti ń wúre fún wa ẹ bá wa share broadcast. àṣẹ àṣẹ o bẹ̀rẹ̀ yìí àti ìyèjì alákànmá ṣe. àṣẹ àṣẹ àṣẹ o. wá kàgbéga kàgbéga. Dharma. kí ìwánú. mo ń gbàdúrà fún yín nísìnyí àṣẹ mọ́ lórí rẹ̀ ẹ̀rọ náà gbé ìgbà àṣírí ò ní já mọ́ púpọ̀ náà ò ní já mọ́ ní yín ò ní bọ́ sí ọ̀rọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín náà olúwa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa. bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa. bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa. ẹ ṣe o ẹ ṣe o òyà mo rí o àmọ́ lẹ́nu sọ ẹ ṣe o. Oh. On doit yìí kábíyèsí ìdọ̀fà láti lọ bí doit wọ́n ti wúre fún wa wọ́n sì on fún wa so ó dàbí pé bíbá la máa end rally ẹ̀ sí la máa end ẹ̀ sí so ẹ̀ ní wí Dubai lọ ẹ̀ ní wí Dubai on ẹ̀ ṣe gan-an pé ìkíni Gabby in the world nígbà tó lọ́tọ̀ ọkùnrin ọ̀gbìn yìí. always online. Always online. Ah, mi tọ́ yìí, mi tọ́ yìí. Agbọ́dọ̀ máa yẹ kẹ́gbọ́n máa mọ bóyá ń lọ gbàgbáyé. ẹ̀gbọ́n ẹ ṣe gan àwọn àjọ wa ń sọ pẹ̀lú ìlànà ẹ̀rọ ìlànà ló ẹ̀rọ ẹ̀rọ ìlànà ló ẹ̀rọ ẹ̀rọ ìlànà kò sí tó pa wà. pẹ̀lú ṣe é ṣe náà fíì lànà ni ọ̀rọ̀ tó jẹ́ fíì fíì lànà àwọn ọ̀dẹ̀ àwọn tí wọ́n ọ̀dẹ̀ mọ ibi tá à ń lọ. kàkó kókó tẹ̀ má dúró ní dọ́bà ara tó tún fẹ́ ṣe. ẹnìkan lé ẹni ọ̀sán máa bàjẹ́ lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì lẹ́ẹ̀ẹ́dì ẹ má bínú sí wa mo ní àbẹ̀rù kẹfọ́ sẹ́fún o. àwọn kan ti tù bọ́ lọ báyà ti tù bọ́ lọ. lọ sí ìlara a lọ sí ìlara ni àwọn sójà bá ọba block ọ̀nà fún wa ká má kọjá ẹ kó gbẹ kó lọ́nà ẹ kọjá kọjá kọjá ẹ kó gbẹ kó lọ́nà ẹ kọjá kọjá ọlọ́n block ọ̀nà fáwa oníjà yìí ti dàrú ẹgbẹ́ kí ni kó lọ́nà jọ ẹ ẹ nà ọlọ́n block ọ̀nà yóò ní wọ́n fi yí ni lọ́nà ọ́blọ́kì ọ̀nà fún wa bóyá wọ́n yí ni wọ́n ti ṣe wọn ọ́blọ́kì ọ̀nà fún àwa ẹ jẹ́ kí ní kọ́nà ọjà ẹ jí kọ́nà náà. àwọn àmì yẹn ni àwọn àmì yẹn ni Koiki Media bring the world closer to your doorstep àwọn àmì àwọn àmì lọ dá wà lálẹ́ àwọn àmì lọ dá wà lálẹ́ ń bẹ̀ yẹ o jẹ́jẹ́ wa là ń lọ o jẹ́jẹ́ wa là ń lọ o. àwọn mi yẹn ni àwọn ẹ̀ àwọn fúnjà bẹ́ẹ̀ bọ́ẹ̀ ṣọ́jọ́ yẹn rárá o yìnbọn bóyá iṣu lọ́jọ́ yẹn wọ́n fẹ́ máa ṣe bẹ́ẹ̀ náà. ẹ wo tẹ́yìn tá a máa sì dá ọgbọ ẹ̀rú ó sì ń bọ̀ kò tẹ́ ń ṣe ìsìn rárá tẹ́yìn tá a máa dá ọgbọ ẹ̀rú ó sì ń bọ̀ kò tẹ́ ń ṣe ìsìn so ẹ máa ṣí ẹ fídíò yìí àwọn àmì ọ̀hún rán búlọ̀kì ọ̀nà fún wa wọ́n fẹ́ máa dá wa lálẹ́ jẹ́jẹ́ wa là ń lọ jẹ́jẹ́ wa là ń lọ sí ìlú Ìlara ẹ bá máa ṣí ẹ broadcast lẹ́ẹ̀kan sí à ń lébi kámẹ́rà lọ síbẹ̀. ẹ̀wọ̀n kí mo ti kìlọ̀ fún yín mo ti sọ fún yín ní pé ibi tá à ń lọ yìí ibi táwọn àmì àti ọlọ́pàá máa wà ní ẹ̀wọ̀n kí mo ti sọ fún yín bẹ́ẹ̀ ní pé ibi táwọn ọlọ́pàá àtàmì máa ń wà ní ẹ̀rí ẹ̀wọ̀n kí mo dẹ̀ sọ ìtẹ́ẹ̀mù yẹn sọ pé ká máa dúró de àwọn tó àwọn àwọn èèyàn wá tó ń bọ̀ lẹ́yìn ìtẹ́ẹ̀mù yẹn ní ká máa dúró nàìjíríà àmì kò ń ṣe kò ń ṣe àmì tàwa yorùbá àmì kò la lè sọ pé àmì tàwa so kò ló ṣẹlẹ̀ nìyẹn. yorùbá ni ẹni sùn yorùbá ni yorùbá lòun náà yorùbá ni yorùbá ni yorùbá ni ẹ tilẹ̀ wọ́n tilẹ̀ gùn ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ wo ẹ̀yin là ń jà fún o òmìnira là ń jà fún gbogbo là ń jà fún o ẹ bá fúnra yín plane o. Ah, oh, omeyo omeyo ó ti ká sókè ó ti ká òyìnbó òyìnbó òkọ́ lóyìnbó àwa wa la yìnbó ó ti ká sókè òkọ́ lóyìnbó òkọ́ lóyìnbó ọdún àwọn gbọ́ òkọ́ lóyìnbó òkọ́ lóyìnbó àwa wa àwa kájọ parí ìgbà yìí lóyìnbó òkọ́ lóyìnbó ara òyìnbó òkọ́ lóyìnbó ó ti káwọ́ sókè ó ti káwọ́ sókè òun lẹ̀ wò yẹn àmì yẹn lẹ̀ wò yẹn ó ti káwọ́ sókè ó ti gbà fọ́lọ́ òun. ti káwọ́ sókè ó ti káwọ́ sókè pé olúkálùkù máa. àmì yẹn lẹ̀ wò yẹn ó ti káwọ́ sókè ó ti ń lé òun òun ẹ̀ òun sọ́rì. à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú. wọ inú mẹ́t inú mẹ́t ẹ wọnú mọ́tò ẹ lọ wọ mọ́tò ẹjọ ẹjọ ẹ lọ wọ mọ́tò. Thank you.

Ilé làwọn ilé ìgbóná ti wá gbà. Ó yẹ jẹ́ ọ̀nà jàre. Ó yẹ parí.

Hello? Àwọn èèyàn ọ̀rẹ́ dàbí pé náà yóò. Àwọn ìdàwárí ká wá bọ́tẹ̀ wọ̀ àwọn ìdájọ́ àwọn ìdájọ́ because ọ̀n bẹ̀ wọ́n ọ̀n bẹ̀ wọ́n pé à ká máa lọ ká máa lọ ká máa lọ ọ̀n bẹ̀ wọ́n ọ̀n bẹ̀ wọ́n ká máa lọ gbogbo ọdẹ ọdẹ ọdẹ bẹ̀rẹ̀ sí yí alẹ̀ níhu bẹ̀yẹ alẹ̀ agbẹ̀wèrè kan ẹ̀ táìmù dẹ̀ ń lọ ọdẹ náà ṣe ń lọ lára àbí kọ̀ọ̀kan ṣe táìmù dẹ̀ ti lọ Thank you. pé náà mo wá ọ̀kadà iná mo wá ọ̀kadà iná mo wá mo dẹ̀ yìí. ọwọ́ ayé ọ̀kadà tó bá ń lọ nà ọ́ fún ọ̀kadà kan lára tó gbé tẹ́lẹ̀ ní ìdí orí kan. ọdún bí wàá bí bẹ́ẹ̀. ọdún bí wàá bí bẹ́ẹ̀ tó wá bí ọ̀rọ̀. mọ́níjà mọ́níjà mọ́níjà mọ́níjà mọ́níjà. ẹgbẹ́ mi lẹ́gbẹ́ mi. ṣé wà lára wa ẹ̀dẹ̀ fún ẹ̀dẹ̀ fún ẹ̀tẹ̀ kọ́ gbé síwájú náà fi tẹ̀wọ́n bí bá ṣe gbọ́ padà ẹ̀fún náà nìkan tó gbé ní ìṣòro ẹ̀dẹ̀ báyìí lára àwọn àmì ẹ̀kọ́ ṣe bí ọmọ àlè yorùbá dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà. 有让他们见谢互联王。 wọ́n yọ sí kálára mọ́tò wọn fún kí ni nation nation ẹ̀ẹ́